yẹ ti jésù máa wo àwọn ó sì túká ó tún nà pé àṣẹlẹ́rì ibú ni ọ́ jésù là á nígbàgbọ́ síta fi wá bíi tọ́ ṣé ọ̀nà àlùbáríkà ń ṣe àtòwò tá ń jura wọn lọ gbogbo ọlá nísì àti gbogbo ẹ̀ ń sìn gbogbo ọlọ́lá pátápátá ń lọ fèrè balẹ̀ ni pírẹsidẹ́ǹtì tó bá déwájú pásítọ̀ yóò farabalẹ̀ kí ni farabalẹ̀ fún wájú pásítọ̀ jésù náà ni kí ni wọ́n fún jésù. Aha kí ló wá jowó lọ nísìnyí ọlọ́run wa ní tẹ́ bá bẹ̀rù òun ni láfàtánà aleikum barakati minas samai wal ard òun ó sì àlùbáríkà sánmà àtìlẹ̀ fún yín sebowó lẹ́yìn wa wọn làwọn ó sì àlùbáríkà fún yín sánmà àtìlẹ̀ àlùbáríkà kọjú owó ẹnìkan ò júwe gbogbo lọ́wọ́ rí kò sí wọn ò ló sì níbi tí ń gbé ọlẹ́sìn kì í ṣe kókojọ́ kò rí òhò yín wọ́sọ náà ni gbogbo àwọn tá a jáde wúmọ̀ ẹ̀ àti fọkọ anabi di nǹkan ege yorùbá yìí sàn yà alùsùnà alùsùnà ṣé wọn lọ ní sùnà tani ní sùnà jẹmọ alibarika ní abalibarika kọ ọ̀rọ̀ anabi náà la ń sọ fún yín dàbí ntí ju wa ní ọmọ akpẹ́rẹ́ lọ bàbá mi ní sẹ́ ẹ̀tù kánà ni gbanitọ ẹ máa wá bí o àsọ̀rọ̀ ọlọ́run àtànábì mọ́ o ọ̀rọ̀ àwọn àgbàlagbà lẹ́yìn yorùbá lókùtà àmọ́ sọ o <laughs> ẹ ní wà lọ́la. Kala yẹn tó máa lọ sí pé nǹkan ọ̀rọ̀ àti lẹ́ni ibú lọkùnrin yìí tọ́lọ́n labá débi àti tà níbi ọ̀tọ̀ ní díwì. àbó ti jẹ ṣé kò jẹ bẹ́ẹ̀ ni ó ti jẹ́ nù èyàn dìda ìdúrakúdà ojú wa náà lọ ọba nítọ níbi tá a wá bá dé ọ̀rọ̀ àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá lókùtà fẹ́ máa ń rábà ìbí àwọn ọ̀rọ̀ fábẹ́ ti pilẹ̀ fá nǹkan kàtọ̀ tí àwọn bàbá wà nù ni bábẹ́ mi rẹ̀ náà ni àmú ọ̀sán lọ nǹkan ti kọlà nǹkan kọlà yìí o ẹ dákun kíni ń jẹ́ báwọn jẹ̀mọ́ kíni ń jẹ́ bẹ́ẹ̀ jẹ̀mọ́ náà lùbáríkà àtọwọ́ èwo lọ́wọ́ àjùra wọn lọ ọlọ́run wa ní ká sọ fún ọ pé walaw anna ahlal qura amanu wattaqaw bẹ́ẹ̀ bá lọ ní mẹ́rin tẹ́ bẹ̀rù ọlọ́run ni lafatana aleihim barakatin minas samai àwọn ọlọ́run ó sì alùbáríkà sánmà àtìlẹ̀ fún yín ẹ̀rọ alùbáríkà kọjọ owó kọjọ ọmọ kọjá gbogbo gbogbo ń tẹ̀ pátá àwọn abẹ́ kí lọ́wọ́ àjẹmọ́ bẹ́ẹ̀ barika ni walakin kadhabu ṣùgbọ́n irọ́ lẹ́yìn là ń pa fún yín ọlọ́ni bàbá sọ fún wọn táwọn ó pè ní irọ́ ni wọn ò ní gbà pé bẹ́ẹ̀ lórí ṣé àáfàá wa gbà pé bẹ́ẹ̀ lórí a máa lọ sóògùn owó àáfàá gbà pé bẹ́ẹ̀ lórí àwọn àáfàá gbà pé bẹ́ẹ̀ lórí àwọn dìdàkudà wọn tó rówó wọn pọ̀rọ̀ ọlọ́run ní ọyàn jẹ́ wọn fi ń wá kú wa káàkiri bẹ́ẹ̀ bá ti pọ̀rọ̀ ọlọ́run ní ọyàn wá kú wa káàkiri tó bá sì ti wá tán fa'akhadhnahum bima kanu ntí wọ́n ṣe òun láfi bá wọn ọlọ́mọ bá wa wí o gbogbo àṣìṣe kọ́ lọ́wọ́ fèrè jìn kó wá wa gbogbo ẹnikẹ́ni tí wọ́n wá kó wa ọlọ́run bá aṣọ àṣìkí fún àṣìkí ìrọ̀rùn tíbẹ̀ rẹ ọlọ́run gbé ọlọ́run sí fún nígbà tó lọ́wọ́ tó sọ̀rọ̀ ń bò mí inú sọ́tò lùmọ́ ayé dáhà sixty six nígbà tó lọ́wọ́ bá wọn alátawọ́rọ̀ àti ìjìlá wí ọlọ́ni wàlá anahum aqamu tawrata wal injil wama unzila ilayhim min rabbihim tó bá jásí pé àwọn a fún tira àwọn a fún a fún ní injil ń wọ ọlọ́run kò tán ó ní wa ma unzila ilayhim min rabbihim àti gbogbo ń táwọ ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún wọn tọ́wọ́ yẹ pé ntọ́wà nù ẹ̀ ni wọ́n bá ń lò ní kání ntọ́wà nù àtàwọ́rọ̀ àti injil àtàwọn tá a sọ̀kalẹ̀ láti sánmà àwọn nǹkan yẹn ni wọ́n bá ń lò ní ọlọ́run ní la akalu min fawqihim ìrọ̀rùn ni wọ́n máa jẹun lókè wọn báyìí wa min taati arjulihim oúnjẹ ó sì máa wá láti sàlẹ̀ wá bá wọn túmọ̀ ẹ̀ ni pé gbogbo àwọn tá a ń lo tíra sánmà tí a bá lè farabalẹ̀ tẹ̀lé ntọ́ wà nù tíra àwọn ni ntọ́ wà nù tíra náà ni ẹ̀bẹ̀rù ọlọ́run tí a bá lè farabalẹ̀ pẹ̀tẹ̀lé ẹ̀bẹ̀rù ọlọ́run ti bẹ́ẹ̀ nù tíra àwọn ni làákàlù mi nfọwọ́kẹ́hì wọ́n mi ntaàtì àdìjúlì mi ìrọ̀rùn ni wọ́n máa jẹ lókè wọ́n máa jẹ nsàlẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé àtìkì sánmọ́ máa sọ̀ kalẹ̀ àtìkì tilẹ̀ wọ́n máa a fi ṣe mọ́nísìn àtẹlọ́lọ́ ah, ẹ wà ẹ bá ẹ wá wá wá ẹ rí rí bá rí àwọn fún yín tẹ̀ láti sánmọ̀ wọ́n bẹ́ẹ̀ ti rí síbẹ̀ fún yín àdìsí wa ó bẹ́ẹ̀ ti rí ẹ wá ọlọ́run sọ wọn nàá wọ́n ń zila tí wọ́n bá lè tẹ̀lé àti àtàwọn tá a sọ fún yàtọ̀ ìrọ̀rùn ló ń jọ́ máa wá láti sánmà fún wọn wọ́n mi ń tà àti àdìjú nìyí láti sàlẹ̀ gan oúnjẹ máa wá. nígbà tó lọ́wọ́ padà yọ ní um, minhum ummatun muqtasida àwọn èèyàn kan tó sàn díẹ̀ ń bẹ́ nù wọn. àmọ́ wa kathirun minhum sa'a ma ya'malun ọ̀pọ̀lọpọ̀ wọn iṣẹ́ kíṣẹ́ wọn ń ṣe àwọn tá a fún tíra ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wa kathirun sa'a ma ya'malun ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a fún tíra rádaràda ni wọ́n ń ṣe jákujàku wọ́n ń ṣe tí ò ní ọjọ́ ní oníjọ́ bá wa lójijì tá a bá rí pásítọ̀ tí ń ṣe rádaràdan kò ní bá wa lójijì bíṣọ́ọ̀bù tí ń ṣe rádaràdan kò ní bá wa lójijì bàbá àràfà mùsùlùmí náà tí ń ṣe rádaràdan kò ní bá wa ní. káwọn awo wakuwa wọn mọ ní kúrin wọn mọ ní jagbajagba ọlọ́run ti sọ tẹ̀tẹ́lẹ̀ ní oníjọ́ bá wa lójijì ọlọ́run ti ní wa kathirun minhum àyìntí ọ̀dà ọ̀nà tí ọ̀dà ni wọ́n máa rìn dáadáa ni wọ́n máa ṣe. afáwa abdullahi bin mas'ud inú àwọn afa tó ń bá alukurani jù lérí ilẹ̀ nùní tọ́jà afa láàrin àwọn sábẹ́ nígbà tí ó sọ̀rọ̀ wọ́n bí léèrè ọ̀rọ̀ pé ẹ dákun afa wa inú alukurani látòkè délẹ̀ rẹ̀ èwo ni àyà tó tóbi jù akbaru ayatin fil Qur'an farajan akbar ayatin fil qur'an farajan aya wo ló tóbi jù tí máa mú yàn bọ́ lọ́wọ́ àdánwò wọn ní kí sheikh ọsọ abdullahi bin masoud kọsọ kí ló wí ọlá ayẹyẹ kan náà ni tó tóbi jù náà alukurani tí wàhálà bá sì dé tí ó sàn náà kéèyàn bọ́nu wàhálà ọlá ni àwọn agbègbè kí láyà náà ọlá ayẹyẹ wọn ni wà á máa ń makaraja.

tá a wá orí a á padà síbi bẹ̀rẹ̀ ọlọ́run ọba ẹsẹ̀ jẹ́ n sọ fún yín ẹ má jẹ́ ṣe ìtọ́nà ọdẹ́rùbà yín hehe tábà bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ọlọ́run nísìn tá à ń segbọ́n sí sáwọ́ àárí sí mọ́ báyìí gbogbo ọ̀nà tá à ń gba rówó náà ẹ̀sẹ̀ náà ni tábà wá da gbogbo ẹlẹ́ sáwọ́ àárí sí mọ́ báyìí ọlọ́run ti yanjú ẹ̀ tí ẹ bá lọ lè wo suratul jin aya sixteen ọlọ́run ni wàhálà wíṣítà kọ́ọ̀mù tẹ́ ẹ bá lọ lè dúró déédéé wa alawu istakamu kálẹ̀ bá lè lè dúró dédé ala tariqa lérí ọ̀nà tá a sẹ́ fún yín pé ẹ dúró sí tẹ́ ẹ dúró bí a ní ẹ dúró ọlọ́ni la asqaynahum mahan ghadaqa á fún yín lómi rọrùn mu àyè dúró ní ojú àríṣe o bẹ́ẹ̀ yẹn bá lè dúró dédé yóò ríṣe o àbí tọ́wọ́ gbàgbé kò ní ríṣe sálùkùrá ni wà ń kúrọ́ ni sálùkùrá ni kúrọ́ ni ọlọ́ni wa alawu istakamu ala tariqa bẹ́ẹ̀ yẹn bá lè dúró sọ́nà tọ́lọ̀ ni ó dúró la'asqaynahum ma'an ghadaqa àwọn ọlọ́run ó fún lómi ìrọ̀rùn mu sẹ́ẹ̀rí àìdúró wa ni ò jẹ́ àríṣe à ń ṣe al-khaltu bayna al-amali salih wal-amali talih à ń dasẹ́ ẹbú mọ́sẹ́ẹ̀rí ni ò jẹ́ àríṣe bẹ́ẹ̀ yẹn bá lè dúró dédé bọ́lọ̀ ti ni ó dúró bá nàbì ti ni ó dúró tọ́pọ̀ òfin ọlọ́mọ balibarika bá gbogbo ẹ gbogbo alibarika gbogbo ẹ mi ni gbogbo ọmọ bẹẹ labẹ alibarika ni Ọlọ́run fi ni wa ala wistaqamu ala tariqa la asqaynahum ma'an ghadaqa bí wọn bá lọ de dúró lílẹ jọ títí ní àwọn Ọlọ́run bó fún ọ lómi rọrùn. ọba mi ni wa ala wistaqamu ala tariqa tá a bá lọ lè dúró déédéé lọ́nà a dúró pé ẹ túbà ṣe táwọ́bà ẹ bẹ̀rù Ọlọ́run la asqaynahum ma'an ghadaqa àwọn Ọlọ́run ó fún yín lómi rọrùn àwọn Ọlọ́run ó fún mu sẹ́ẹ̀rì jama ní yàrá bá dó dédé ìrọ̀rùn ọba o bí ọ̀rọ̀ ń bá wá dé tọ́ ọba tún dìdàkudà yóò máa pọ̀ sí i kí ni ó fi pọ̀ sí ó dúpẹ́ la in shakartum lazidannakum èmi ma àwọn èèyàn èmi ma àwọn èèyàn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ òwò tí wọ́n wá nídìí owó tí wọ́n wá ní wọ́n wá gba owó èlé táwọn àfẹ́sìn wá fún wọn fatuwa pé tọ́ ọ bá fẹ́ káàsì kí èrè ọmọ dàgbà sí mọ́gbèlé o kò sì gba èlé lónìí tá à ń sọ̀rọ̀ yìí báńkì ìyàwó lọ́wọ́ ẹ̀ ni kọ̀yàwó báńkì máa ń kẹ́wàá yàwó yóò wá ní mo yá yín ìní gbèlé ẹ bá ń kó nǹkan mi padà ń gbọ́dọ̀ dédé tí sì ń dúpẹ́ fọlọ́run ó lékún àbí ò lékún jàmọ́ ẹ lọ lè dúró kèé ṣe kó dìgbà tẹ bá dìdàkudà kẹ tó rówó ọ̀nà tẹ́ gbà rí láì ní dìdàkudà ọ̀nà wọn là ń ṣe kí ni là ń là yìí ọ̀nà yìí di mélòó jàmọ́ tọ ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta téèyàn gba àrí ṣe ọ̀nà tí sẹ́rí alákalẹ̀ àtẹ̀wọ́kùlù ala Allahi subhanahu wa ta'ala kéèyàn gbára lọ́lọ́run ọba àlekèọ́lá kéèyàn gbára lé ọlọ́run ọ̀nà gbára lọ́lọ́run ọ̀nà àsìkì sẹ́rí kí la gbà lérò pẹ̀lú ìgbára lé kí la gbà lérò pẹ̀lú ẹ̀ ó di méní ẹlẹ́ẹ̀kejì àwọn ẹ̀rí wo la mú wa tá a fi ṣàlàyé lábẹ́ kìtàbù wà súnà wípé ìgbára lọ́lọ́run o ìmọ̀ bí àásìkí ọ̀dọ̀rọ̀ méjì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta kálọ̀ ọgbà lọ́lọ́run ṣé ń túmọ̀ pé ká má ṣiṣẹ́ mọ́ kákan ní tọ́ a ẹ̀gbọ́ owó wọ́lọ́mbà ti ṣe é náà ni ká jí ń gbọ́ bá wò wá ká sọ ń gbọ́ bá wá ká sàmà kírun déédéé ká má gbà wẹ̀ káàsì máa sọ ká máa ṣiṣẹ́ rí àmọ́ pé àtún ṣiṣẹ́ ń ẹgbàgbé yín ọlọ́run ní sásìkì àti gbàdúrà ọlọ́run àsìkì òde sẹ́yìn là ń wí ọ̀rọ̀ di mẹ́ta ṣe rí àwọn àfáàwa nínú ẹ̀sìn wọn ò fi wá sílẹ̀ òkùnkùn kọ́lọ̀ bá san wọ́n lẹ́sàn rí àfáàwa al-Allamatul Mannawi tíra àwọn tí wọ́n ti tá ń pè ní Faidul Qadir sheikh ń sọ fún wa ń bẹ̀ pé ní ìta ń pè ní at-tawakkul ìgbẹ́ra òun ni pé ìdíhàrú làájìzì wàlẹ̀ ìtìmẹ́ẹ̀dì alàlì mùtẹ̀wọ́kìlì àlẹ́ yìí ẹni téèyàn fẹ́ gbára lé kéèyàn ojú ó yé pé ipá mi ọ̀ka nǹkan kan o ìwọ ni mo fọkàn sí pé ó ṣe ipá mi ọ̀ka nǹkan kan ọ̀dọ̀ ẹ lọ́kàn mi wà pé ó ṣe kí ni ó ṣe ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì èyí tí mọ́mọ́ wa Gazali sọ. So, èyí tí imaamu wa alimami gazali sọ òun ní atawakulu ìta ń pè ní ìgbà ọlọ́run ibaratun an i'timadi al-qalbi ala al-waqili wahdahu kéèyàn fọkàn tẹ ọlọ́run pé ìwọ nìkan ni mo fọkàn tẹ ìmọ̀ ṣiṣẹ́ àmọ́ àti ìrísí mi wọ́n fọkàn tẹ àti ṣe báyìí wọ́n mọ fọkàn tẹ ìtumọ̀ ẹ̀ ni pé kéèyàn má fọkàn síbòmí lẹ́yìn ọ̀dọ̀ ta ni ìtì wọn ń pè ní tawakulu nù o kéèyàn má fọkàn síbòmí lẹ́yìn ta ni jẹ̀mọ́ kì í ṣe pé kéèyàn má ṣiṣẹ́ kéèyàn má ṣiṣẹ́ kọ́ kéèyàn má fọkàn síbòmí táyọ̀ ọ̀dọ́ ta ní ọ̀dọ́ ọlọ́run ni wọ́n ń pè ní àtàwákòlù kílẹ̀ ní tọ́wà lórí ẹ̀ pé tíyẹn bá fọkàn sọ́lọ́run yóò rówó tọ́ fọkàn sí pé ọlọ́run àti rí sèmi ọ̀dọ́ ọlọ́run lọ́wọ́ kílẹ̀ ní pé yóò rí se anabi wa Muhammad ó ní law annakum tawakkaluna halallahi haqqa tawakkulihi laruzikitum kama turizaku tọyiru tagidu khimasan wataruhu bitana anabi wa muhammad ó ní law annakum tawakkaluna ala allahi haqqa tawakkulihi tó bá jẹ́ sí pé ẹ̀yin èèyàn ẹ bá lọ lè gbára lé ọlọ́run bó ti yẹ kẹ́ ẹ gbára lé ẹ fọkàn tẹ bí ẹ̀yin yẹn bá lọ́wọ́ fọkàn tẹ ọlọ́run tẹ gbọ́kàn lọ́lọ́run bó ti yẹ kẹ́ gbọ́kàn lé ni anabi ni lẹ́rù zikitum ọlọ́run ọba sowó fún yín rẹpẹtẹ kì í bá sàásìkì fún yín ọlọ́run ọba sàásìkì fún yín rẹpẹtẹ torí pé kíni kama torí zakut tọ́yọ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ ti máa sàásìkì fẹ́ yé ẹyẹ ní tẹ́gídù ọ̀kìmá sọnù tọ́ba jí làárọ̀ inú rẹ̀ ó pòfo kò ní sìn kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá jí làárọ̀ gbogbo inú rẹ̀ ó ti pòfo báyìí ebi ni ọba jí kò sí nǹkan kan nù rẹ̀ wọ́tẹ̀ rúhù bí ta ọ̀nà tí ọba wọlé wá sùn lálẹ́ ikùn rẹ̀ ó ti kún ẹ̀yẹ ti ń fò káàkiri kúrò ọlọ́run ti sáà sì kí fún un bẹ́yìn náà bá lọ́wọ́ fọkàn tẹ ọlọ́run ni bọ́lọ́run bá ti máa sáà sì kí fẹ́yìn náà nù ni àdìsí eríṣiríṣi làyìn àwọn afáàgbà wa sẹ́wárí ọ̀rọ̀ kẹta ni mo fẹ́ yẹn ẹ̀rí mo mú wa òun pé bí yẹn bá fọkàn tẹ ọlọ́run ọlọ́run ó sàásìkí fún ẹyẹ ni tọ́ba jí làárọ̀ ọba àwọn náà ní sàásìkí fẹ́ bẹ́ẹ̀ yẹ bá wá jí làárọ̀ yóò jí lẹ́ni tẹ́bi ọmọ apá tí ọba darí wọlé rọ̀lẹ́ yóò darí wọlé inú rẹ̀ yóò ti ṣe kíni jama yóò ti kún kí la pẹ̀lú kí fọkàn tẹ ọlọ́run sẹ́ẹ̀rí níta ń pè ní tawakol àwọn èèyàn máa tu ní ìgbára lọ́lọ́run wọ́n sì máa ní ọlọ́run èyí ráìtì jù ní ìfọkàntẹ́ ọ̀ rárá rẹ ó fi ṣiṣẹ́ ọ̀ wà fọkàntẹ́ ta ni tí ẹ bá lọ wà dísì tá a mú wáyé òun náà ní fi sẹ̀rí afáwọn amúdà bùnà hanbal nígbà tí ń sàlàyé n ti ń jẹ́ àtàwákùl afáwọn amúdà bùnà hanbal ó ní àtàwákùl kì ṣe pé èèyàn ò ní ṣiṣẹ́ ó ní kẹ́ ẹ wà dísì tá nẹ́bi mú wá tá nẹ́bi ní láwọ́ tàwákàlù ní alàlọ́hìí lọ́rùn zikitom tí ẹ bá lọ lè gbẹ ọlọ́run ni ọlọ́run ọba sàásìkì fún yín hakatawa kúlìhì lọ́rùn zikitom tí ẹ bá gbẹ ọlọ́run ni ọlọ́run ọba sàásìkì fún yín anabi wa ni kàmá yurizaku tọ́yìr bí wọ́n ti ń sàásìkì fẹ́ yẹ kàmá turizaku tọ́yìr bí wọ́n ti ń sàásìkì fẹ́ yẹ tẹ́kìtù kìmásọ̀nì yóò jí láàárọ̀ ebi ọ̀pá tọ́ba jí láàárọ̀ bẹ́ẹ̀ bá jí tán láàárọ̀ báyìí yóò wá fò lọ abẹ́yẹ fò lọ ṣé má jòkó lójú kan ni tọ́ba jí yóò fò lọ tọ́ba fò lọ bá ń lọ gbá yóò máa fò káàkiri tí ọba wa darí wọlé lálẹ́ inú rẹ̀ ó ti wá kún ẹ dákun ẹ yẹ ṣiṣẹ́ àbí òṣìṣẹ́ fífò tí ń fò káàkiri kí ni jẹ̀mọ́ ọ̀nà tí ayẹyẹ wọn fi ṣàpèjúwe fún wa lọ́nà fi ṣàpèjúwe fún wa anabi ni yóò jí làárọ̀ kò ní sí nǹkan kan nù rẹ̀ tí ọba wa darí wọlé wá sùn lálẹ́ inú rẹ̀ ó ti kún ìrìn tó ń rìn káàkiri kí ni jẹ̀mọ́ bó wọ́n ṣe wá jòwó kalẹ̀ tó lórí ṣe ó lè jòwó kalẹ̀ kọ́ wá ní ọgbà náà ó rì ṣe náà bá jí làárọ̀ ó lọ ó lọ ó ṣiṣẹ́ lọ àmọ́ kiriri ṣe níbi iṣẹ́ tó ń ṣeun ó fọkàn rẹ̀ sọ́dọ̀ ta ni wa darí wọlé lálẹ́ àlọ́ wa sàásìkì fún ọ lọ́nà iṣẹ́ tó ń ṣeun gẹ́gẹ́ bó ti sàásìkì fẹ́ yẹ lọ́nà ọ ma ro ọ ma rí sí ọ kà máa fa tẹ̀síwá ó jókòó sínú ilé ó tilẹ̀ kò má rí rárá o kò rí báwọn èèyàn máa jáde lọ èèyàn ó ṣiṣẹ́ lọ èèyàn ó ṣe wàhálà lọ bọ́bá wa ya ọlọ́run wà mú àrísìkí wa ọlọ́run bọ́bá àlejò lánàá wàmú yẹ tawakkal ala Allah ẹni bá fọkàn tẹ ọlọ́run fàwùwà hasibuhu ọba náà ni ó ṣe kí ni òun ni ó tó inna Allaha baligun amrihi ọlọ́run ó sì yanjú gbogbo ọ̀rọ̀ rẹ̀ qad ja'ala Allahu li kulli shay'in qadara gbogbo nǹkan pátá ọlọ́run ti fètò sí gbogbo ẹ̀ sẹ́ẹ̀rí ìfọkàntẹ ọlọ́run yẹn yìí máa jẹ́ kọ́ lọ́wọ́ gbà pé èmi lọ́fọkàntẹ yìí sì ṣe kí ni ń ṣe fún àmọ́ kì í ṣe pé èèyàn ya ọ̀lẹ gẹ́gẹ́ bí mo ṣàlàyé lẹ́ẹ̀kan èèyàn yọ̀lẹ àwọn èèyàn máa rò pé níta ń gbé gbàrà lọ́lọ́run òun ni kéèyàn máa ṣiṣẹ́ kọ́ gbà pé òun ti fara ti ọlọ́run òun sì gbọ́dọ̀ máa máa rí ṣe ni èyí wọn ò túmọ̀ pé èèyàn èèyàn ò ní ṣiṣẹ́ o àwọn sàhábà ridwanullahi alayhim kana sahabatu yattajirun àwọn sahabi ń ṣiṣẹ́ abubakar ń ṣiṣẹ́ umar ń ṣiṣẹ́ uthman bin affan ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ń gbin làbídùn wọn dẹ̀ ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sahaba nabi ni wọ́n ń ṣiṣẹ́ ọ̀pọ̀ kéré nu sahabe tí kì í ṣiṣẹ́ alimami wa abul qasim al nígbà tó ń fẹ́ túmọ̀ àtàwákùl ó ní lọ́mọ́ àmọ̀dájú anna tawakula mahalluhu alqa ìfọkàntẹ ọlọ́run inú ọkàn lè yí wọn wà wà á mọ̀lá harakatu fi zọ́hìr ẹ̀rí ká máa lọ ká máa bọ̀ ká máa ṣiṣẹ́ ká máa ṣe wàhálà falatu ne fi tawakula bilkọl kò ta kó pé ìfọkàntẹ ọlọ́run o sẹ́ẹ̀rí jama èèyàn máa ṣe wàhálà yóò wá gbà pé wàhálà tóun ń ṣe yìí ọlọ́run ni ọ́ máa sì kí wá báwọn ní orí rẹ̀ àmọ́ kọ́ jòkó kọ́ pé òní ṣe wàhálà kò rí bẹ́ẹ̀ arákùnrin kan à ń pè ní amúrú ibùdó mọ̀máyà ó lóun gba ọ̀rọ̀ ìwà látọ̀dọ̀ bàbá òun ó ní kọ́lá rajulun lin nabiyyi sallallahu alayhi wa sallam arákùnrin kan wá bá nàbí nígbà tí wọ́n bọ̀ wá bá nàbí arákùnrin yẹn wá gbọ́n rànkúmí wọ́n wá gbọ́n rànkúmí ọ́ dọ́jọ́ ànábì lọ́wọ́ bọ́lẹ̀ nù rànkúmí lọ́wọ́ bí ànábì pé wọ́n ànábì sẹ́mi pé bó ti déwájú ànábì ó ti gbà pé ah ànábì táwọn wá kí látijọ́ yìí ni ọlọ́run sì súnmọ́ gidigidi kò sí ní tó béèrè tọ́lọ́run ò sí ibi ọlọ́run wà yìí táwọn bá fi rànkúnmí rẹ ọlọ́run mu dúró kò ní rìn lọ. ọwọ́ abẹ́ àná pé ya Rasulullah rànkúnmí mi ti mo gùn iṣẹ́ ń dé mọ́lẹ̀ ni àbí kí n má bọ̀ ká má bọ́rọ̀ tiwa lọ. ànábì ni <laughs> kọ́kọ́ lọ dé mọ́lẹ̀ náà kọ́ wá fọkàn sí pọ́lọ́hún ó sọ. <laughs> kọ́kọ́ lọ dé rànkúnmí mọ́lẹ̀ kọ́ ẹ̀sẹ̀ wá gbára lé kọ́ wá fọkàn sí pọ́lọ́hún ní òsè kíni tọ́ dé mọ́lẹ̀ ìtumọ̀ ẹni pé òsè kíni lórí tọ́ bá dé mọ́lẹ̀ tó so mọ́lẹ̀ dáadáa wá fọkàn sọlọ ńpọlọ ńwó segin ni yọ sọ amẹkọ ọmọdé mẹlẹ kọ bá ní lọ kò sí tọkọ lọ bí èyí ni kọ ọmọ ṣiṣẹ́ kọ ọmọ akpọ òrówó kò ṣeé ó ṣe déédéé kí wọn náà lọ ṣiṣẹ́ náà kọ wá fọkàn sí pọlọ ńwó ṣe tọba wa dira nkúmi mẹlẹ tó lè wá dé tó lè wá tu lọ èyí tá à ń pè lámì wònú tọba dira nkúmi mẹlẹ tó lè dé tó lè wá segin ni èyí wọn là ń pè ní tọ́ba wa ṣiṣẹ́ bó ti yẹ kó o ṣiṣẹ́ tọ́lọ́run ìbá tí ìwà sásìkí fún ọ èyí ò là ń pè lámìwò ọlọ́run dán ọ wò nu àmọ́ kọ́ ọmọ jíjẹ́ kọ́ wá pé àmì wọ ọlọ́run yìí pọ̀ lára wa kọ́dà àrí látànà àmì wọ ọkọ ló nǹkan ṣe ni ọlọ́run kankan ọ̀dán ọ wò ìwọ lọ wáṣẹ́ tó fi tó fi jẹun so anabi sọfarakunrin ni ó nílò ọdẹ làǹkúmí rẹ mọ́lẹ̀ tọ́ba wa dé mọ́lẹ̀ tán kọ́ wa kọ́ wa máa padà bọ́ ń gbaná kí ó ti gbà pọ́lọ́wọ́ ọlọ́wọ́ sọ fún di eléyìí á ké sí gbogbo mùsùlùmí tí ò níṣẹ́ lọ́wọ́ kọ́lọ́ lè wáṣẹ́ kó àwọn ànábì ọlọ́run wọn a máa ṣiṣẹ́ ànábì Dawud ń ṣiṣẹ́ rin ṣiṣẹ́ rin kí wọ́n tó gbé ànábì wa Muhammad dé lójíṣẹ́ ó dáran jẹ ó ṣòwò ànábì dáran jẹ ó ṣe òwò gbogbo àwọn sàhábà tí wọ́n wà lọ́dọ̀ ànábì wa Muhammad àwọn náà níṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n sì mọ ọlọ́run jà wá lọ arákùnrin kan mọ́sálásí ó jókòó kalẹ̀ ń ṣe ìbádà fọlọ́run ọba ń ṣe ìbádà fọlọ́run ọba ń ṣe ìbádà fọlọ́run ọba umaru dé ọba níbẹ̀ umaru ní kí ló ń ṣe ó lóun ṣe ìbádà fọlọ́run ni umaru máa ń rìn káàkiri pẹ̀lú ọ̀pá lọ́wọ́ ni umaru tàdí mẹ́yìn ó rí pápá àwọn ọba ń bi tó jókòó sí ọkàbó lérí ọgbà ọlọ́pàá lérí gidigidi ó ní dìde kúmù ǹdẹ́kọ́ ọlọ́lẹ̀ ṣiṣẹ́ fa iná sàmà orí sàmà tó ń wò yìí láà tómùtìrù dáhàbàn kò ní rọ góòlù o wọ̀l àrùdà ilẹ̀ ẹlẹ́ tó sì ń wò yìí láà tómbi tó fi dọ̀tàn kò ní wù bàdákà fún ọtọ́ jẹ kóm wàhámàl ndekọ́ lọ lè ṣiṣẹ́ ìtumọ̀ ẹni pé umaru náà ń ṣe kíni ń ṣiṣẹ́ gbogbo wọn wá fọkàn tẹ ọlọ́run jà wá lọ ọlọ́ lè fọkàn tẹ ọlọ́run pé rírí ṣe o ọlọ́run ní òjò ríṣe ní òjò dòrò ọmọ àlọ́ ṣe é. nǹkan kẹta ti sọ ní dolówó nù àkọ́kọ́ ní istigfar ẹlẹ́ẹ̀kejì ní bẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta wà ní káfọ́ kàtẹ́ èyí ò ní ká má ṣiṣẹ́ o ni mo fi kílíà àárín ní dáadáa ọlọ́run sì ni wà man yatawakkal ala Allahi fahuwa hasbuh ẹnikẹ́ni tó bá fọ́ kàtẹ́ èmi ọlọ́run èmi ọlọ́run ó tó sẹ́ẹ̀rí ìmọ̀ tún ní ìgbàlá nínú Yorùbá mistake wà ń torí ní a máa ń gbé mọ̀fara ti ọlọ́run bí ìgbà tó yẹ kó yẹn sùn kalẹ̀ jẹ́kẹ́tẹ́ tí ò ní tí yóò ṣe mọ́nu ni ìfọkàntẹ́ ọlọ́run ni torí ìmáàmù wa kò ṣe rí ojú ó yé wa ó ní àtàwákùlù màhálùhù alqalb ìtàwákùlù táyùn inú ọkàn ni yóò wà wàlàhárà kàtúfì zọ́hìr èyí yóò máa ṣiṣẹ́ pẹ̀lú ara yóò máa lọ yóò máa bọ̀ yóò máa ṣiṣẹ́ yóò iṣẹ́ à ń so bàtà ni àmọ́ kó àwọn àjòkó kalẹ̀ iṣẹ́ à ń kọ́ ni ní kéwú ni iṣẹ́ à ń kọ́ ọmọ ní ìwé ni àmọ́ kó àwọn àjòkó kalẹ̀ kó lóò ní níṣẹ́ kan àà kọ́ wá ní kí ló dé ọlọ́gbọ́n kan sọ́lọ́hún ẹni tó ṣe bẹ́ẹ̀ ọmọdún náà ni tá a kà nǹkan ni tá a fẹ́ kà fún tí múni rí ọ̀nà àsìkí ìyẹn òdìjọ́ mẹ́jọ òun ni àtàfàrùgùn lé ìbáàdà kéèyàn fàyè lẹ̀ pé mo fẹ́ sin lọ́hùn bí mo ti wí ni yóò wà nù ọkàn rẹ pé àtọ̀sán àtàárọ̀ àtàlẹ́ kọsá máa sin lọ́hùn ní ojú oríṣi èyí ń kí n wí. ìta àgbàlérò pẹ̀lú àtàfárúgù lélẹ̀ ìbáàdà ìfàyè lẹ̀ fún sin lọ́hùn yín sàlàyé tó bá di jẹ́ mẹ́jọ. اللهم ارزقنا بحلالك عن حرامك اللهم اغننا بحلالك عن حرامك وابسط علينا الرزق من السماء آه كنت تستغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين